نحن في هذا الصباح المبارك مع قاعدة جديدة وهذه القاعدة كانت مهمة جدا في بابها وبيانها وهي فرع من فروع قاعدة اليقين لا يزول بالشك هذه القاعدة فرع من فروع قاعدة alìyàkínú síkímọ́ kọgbà mọ́sọ̀ sí ilé àtìkọ̀ àwọn ilé yìí رواه نقول هذه القاعدة فرع من فروع قاعدة اليقين لا يزول بالشك على أصله ìpìlẹ̀ táàmà fi gé ogun kan bàkọ́ òmàkán àlàmàkán ìyẹn tí nǹkan bá ń bẹ lórí ẹ̀ lánàá nínú ìdájọ́ iná ní bẹ lórí ẹ̀ lónìí hátà yẹ́dà dẹ̀lí yẹ̀kínún yúgọ̀ yìí rò àgbàtàbà tó rí ẹ̀rí mi tó dájú tó chẹ́ǹjì nǹkan yẹn bákan náà kọ́ ìdá yìí sí pàtàkì pọ̀ ní agbọ́n tiẹ̀ àtàlàyé wọ́n yíyà tó wàyí àtúfíìdù annama kana za ìlànà hali al-madi tí kọ̀ bá sí lánàá kana za'ilan fil hali al-hadir kò sí ní ìsìn náà àtàbádẹ́ ìlú gbé wa lẹ́yìn náà lásàbà kọ́ mọ̀ kánà mọ̀ kánà wà mọ̀ kánà sábìtà fil hali al-madi ntí bá sì ń bẹ́ẹ̀ تودع على جيم بيت إيه؟ نانا كان ثابتا في الحل الحاضر لأن الأسلب ما كان لما كان فكل ما كان منفيا ببنتي وبسي في الحالة الماضية لنا فهو في الحالة الحاضرة منفي منفي فمن ادعى خلافه فهو مطالب بالدليل لأن الدليل يطلب من من المخرج الأصل كما سبق وهذه وتتضح القاعدة أكثر مع بيان شيء من فروعها فإذا تطرقنا إلى فروع هذه القاعدة تبينا من حقيقتها تبينا ولهذه القاعدة فروع كثيرة والماذا فروع متنوعة منها من أكل شاكا في طلوع الفجر فصاروا طالعا فصومه صحيح لأن لأصله لأن ماذا؟ ما قول الليل ما هو ماذا وطلوع الفجر مشكوك فيه مشكوك فيه والأصل بقوا ما كان على ماذا على ما كان لأن بقاء الليل ثابت في الماضي فهو في الحاضر ثابت إلا بدليل يقين يغيره ولم نجد يقينا واضح لأن ماذا في الماضي في الحال الماضي ثابت ثابت فهو ثابت للآية حسنا جماعة قيد وما يعني شيء mo wà lóru mo ń jẹ sáàrì ah àfẹ́jáde ti yọ kí yọ kó ti yọ kí yọ kó ti yọ kí yọ mo fi ń jẹ sáàrì sẹ́yìn gbogbo àwọn nǹkan yìí kó lè máa fúyẹ́rẹ́ mi wá nísìn nígbà tá a gó ti wà ká gbé sí pé èèyàn ń bókú kò sáájú kò sì fóònù kò sí ìrìnkà sí màmá sùkú kíkọ àkùkọ ní ẹ̀fí máa mọ̀ hmm, àkùkọ ní elégbò oníkọ̀kọ̀ máa kọ láàrin àbá àkùkọ ìyá oní kúlíkúlí ní máa kọ kẹ́yìn àkókò tó kọ́kọ́ àpọ̀ àkóyóngúlúgúlú ìkọ̀ nígbà ń jẹ́ lọ náà pé ah, àkókò àyóngúlúgúlú ti kọ́ táàmù sí ń jẹun yẹn ọkẹ́ balẹ̀ fóònù ló ń wá iye méjì ní ń ṣe nǹkan kankan lọ́kọ́ ṣáájú kí iye ò tó dé in tó ṣáájú kí iye méjì ò tó dé òun ìlànà àmà nǹkan palẹ́ lórí mọ́nà àkàrà ṣáàkàn fi ìtòlẹ́ ìfàjẹ̀rẹ̀ ẹni tí ń jẹun ń lọ ní wọ́n ń tó yọ kì í yọ fọ̀sọ́rọ̀ tọ́ọ̀lì àní nígbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn gbọ́gbà agbọ́dọ̀ dúró ti kọ́ fọ̀sọ́mù sọ̀fì lè annal asla bakọ́ ulé wọ́tù ló alifajiri mashkukun fi táàmù ní jẹtàrí ọ̀sán ní jẹtàrí ní òun dájọ́ bí ọ̀dà bí kí ni ṣàkùtà ní sí fajiri ti yọ àbí ètí yọ والأصل بقوة ما كان على ما كان لأن طلوع الفجر في الحال الماضي ثابت فهو ثابت الآن والدليل على هذا قصة الصحابي الجليل عدي بن حاتم عدي الذي تعمر إلى خيط الأسود وخيط الأبيض وكان يجعل ما تحت وسادته يجعل ما تمني إن bá ní ìmọ̀ ìmọ̀ wọ́n mú láti bí wìsádà ìntàfi máa rọ̀ rí sẹ́kójó múra máa lò ìntẹ́yàn bá sáábà àtàwà súdù mínàlẹ̀ àdìdáàdì tẹ́yàn bá sì pa nǹkan tì wọ́n tó lọ́tàwà sádà ọ̀rọ̀ mẹ́rin bá wọn lẹ́nà òtàwà sádà alukur'an tó bá jẹ́ pé dáadáa ní rí pẹ̀lú rẹ̀ ọ̀rọ̀ bá kò fi kura ní ilẹ̀ yọ kàkà ìgbèrí àdáyé yóò tó wá mo tún jí lórí yóò tó kó mọ́ ọ̀rọ̀ rẹ̀ anímọ̀ ìgbójú yìí ìnáwó táwà sádàl kùrán orí ti kùrán níro síyáàkù láti máa máa àdí yóò wà mú okùn dúdú àtokùn funfun yóò fi gbèrè yóò mọ̀ wá sọ méjèèjì àtẹ́ẹ̀tọ̀ fún ẹ̀lẹ́kùn ìlọ́kọ̀ ìtọ́lá abiyadu mẹ́lẹ́kùn ìtọ́lá tí yóò máa jẹ́ sàárì lọ́ra yìí tó fi wá di wípé ó ọlọ́run wa kọ̀lẹ́kọ̀ọ́ pé à ìnámà wà sàwádùú lẹ́yìn wọ̀bẹ̀yàdù nàár kèé sokùn tó lọ mú lọ́lọ́run sọ dúdú tí ó kù sánmọ̀ tí wá ń lọ àti funfun tí tí ó ṣẹ̀ṣẹ̀ ń dé padà ńlọba dẹ́ta ń sọ àtìlẹ́gẹ́ kìíní yẹn bọ̀t kèé ṣe nínú gbogbo ẹ̀ àfàmà ń kílẹ̀ rẹ̀ fún wa èèyàn jẹ́bi kó ń lù tí ò ti síná kẹsìgbọ́n jẹnẹrétọ̀ kò sí nǹkan kan tá a bá fẹ́ gẹ́ẹ̀tì tó lórí fájìrì dáadáa kèé sí lẹ́ẹ̀kan náà ara rahmat ọlọ́run bá ti fún àánú ọfẹ́ máa làbọ̀ tó bí ìṣẹ́jú mẹ́rin pẹ̀tà sọ́ra bí jẹ́bọ̀jẹ́ wípé ìlàálù náà kò yọrí lóòjọ́ kó dúró gbọ́n tó wá mọ̀ flash báyìí nígbà tí nǹkan korí bodò tó tó yọrí padà tó korí bodò ìràwọ̀ lẹ́lòmíì máa rí pé ó rèé ló dúró pọ́n lẹ́lẹ́ ló dúró lọ́sọ́ abati ẹ̀tọ́ rẹ lómi níbo ni yọ lọ́ọ́ máa wò yọ lọ́ọ́ máa wò مشرق kò sí kan tí ń yọ ní sẹ́mọ̀ tí ó jẹ́ pé kìláàlù kọ́ láfà wọn oòrùn ẹ̀rùn oòrùn mọ́gbìnrin lè máa yọ àyàdúrà ọ̀gbọ́n mashrik kíníkà ti yọ kíníkà ti ṣe bọ́ẹ̀ so ala kulli oòrùn mò ń ṣe iyèméjì kí iyèméjì ó bá da ọpọlọ mi láàmú kó má bàa dẹ̀sìn mi láàmú ìdájọ́ wò láàdà aláṣìlú bàkọ́ òun màkánà làmàkán eléyìí kìí ṣẹni tó jẹ́ wípé yàtàsáhàr wà húwà mùtàyàkìnún annalifajira kọ̀tọ́lá 512 five thirty kápẹ́ òsì fájìrì yàn nísìn èèyàn wá ń ọwá ó sì wọ́ gangan ó dáwó lóúnjẹ ní five twenty ó ma, mà àfọ́ní wà láyé àkálọ́lẹ́gẹ́ o káwọn bá jí àlàfi àmọ́ jí àlọ́fà o òun lèmi ń jẹun o àwọn bá ti àbílẹ̀ ti máa ń dá mi ò nínú ah kí là ń wú lẹ́nu yìí so ايه؟ آه بس من نا نا طول الفجر آه سوري لأن الليل هذا بارك الله فيك بارك الله فيك لأن الليل أنجزكم بارك الله فيك لأن الليل في الحل ما ثابت بارك الله فيك فهو ثابت الآن سكية بدليل حديث عدي بن حاتم عدي بن من؟ صحابي جليل أيام ذاك جروا إذا كجم أول منها من aftoro shakan fi gurubi shams fi gurmada ashamsi فصومه باطل لأن الأصل بقوم على النهر والليل أو غروب الشمس وغروب الشمس مش كوكم فيه فالأكل بقوا كان على مكانه فالنهار في الحال الماضي ثابت فهو ثابت الآن أولي <coughs> انتهي النبي وأرسل رحمة للعالمين وأرسل eléyìí pàkàsọ o àkànwò kòǹkòló báyìí ó pàkàsọ o man àtọrọ ẹni ọba lórí sínú ṣáàkán fi gùrùbì ṣàmì ìṣe èméjì pé òòrùn ti wọ̀ fàṣọmù bá pèlú àwọ̀ rẹ̀ bàjẹ́ o lórí kọ́ ìdá tá à ń tìrìtì lọ́yìí تريكني لأن الأصل بقوم ده بقوم نهار وجروب الشمس مشكوك فيه أصل في دواء كنيو لا في دواء قرشي سبحان النبي عم بركو أرسل رحمة الله وهذا موافق للقاعدة وليس بقول راجح في المسألة بل مرجوح لين tẹ́mi في سيسين. àwọn míì gbà kò ní rọ́jú ṣùgbọ́n جاء في صحيحين من حديث أسماء بنت أبي بكر رضي الله تعالى عنها وارضاها أني أفطرنا في يوم غد على النبي صلى الله عليه وسلم نصفون شمبهم أسينوا لا ينصر صلى الله عليه وسلم ọwọ́ ajé ọjọ́ ẹ̀sùjò kùkú pọ̀ sẹ́mà bíi ìṣinú wọlé ń sẹ́wọ̀n gbogbo ilẹ̀ ti sú níbi 620 síkọ́tà tó sẹ́wọ̀n kò sí ní tẹ́kùkù fi wọ́n ti wọn tó yàn pé òun sí kù ẹ̀yìn kan sọ pé kìnnìkan aago kan ò tí ì dùn kìnnìkan sọ pé kò pọ̀ sásùn ìgbà wo. ẹni tí wá gbàdí ìsì wá àwọn èèyàn wá ń bí òun léèrè ọlọ́rọ̀ gangan ọ̀sọ́ pàrọ̀ ń pàpàrà báwọn pàpàrà wọ́n wá ń bi tàbí ń pé àkọ́dọ̀ ṣé wọ́n tún àwẹ̀ pàpàrà bí wọ́n bá rẹ̀ wọ́ra ó ní tábùdùn ó ní bùdùn nílẹ̀ wọn ò lọ́sọ̀bẹ́. mẹ́sàbù umar ọ̀pẹ̀ka lórí mẹ́sàlẹ̀ umaru ọgbàrú ẹ̀ padà rìwáyà tó wáyé kọ̀ gbàpàrà òun sì lọ́fẹ́ ìjẹun tó lórí ẹ̀ kan ní ìsìn àníkọ́ ìdá lásìkò tiwọn tí ò sí nǹkan míì tó lè já òrò tí òrò tí wọ̀nyí à ń sọ wípé kọ́ ìdá ń sọ fún wa pé خوطبنا بالظواهر ولم نخاطب بالبواطن فإذا فعلنا ما خطبنا به وتيقناه فنحن مصيبون خطبنا بالظواهر إن طلع بباني سورو إن طلع دتو يوان إن طلع لقمة sábẹ́ bá a ṣe bọ́lọ̀n lò yẹn ọlọ́run ni ó forí àṣàtì inú ẹ̀rú àná ṣé ẹ ti mọ̀ pé lásìkò wọn náà ó kù twenty minutes ó kù fifteen minutes téèyàn bá sínú ọjọ́ àtìkò sínú náà àgàgà tí wẹ́dà bá tún wà ràn bẹ́ẹ̀ lọ́wọ́ kò sí wọn ò sì sínú oúnjẹ ẹnu. and travel lọ àláago tó lè mọ sun àmọ́ táìmù lọ́wọ́ àbí tẹ bọ́lọ̀ wa gan gbogbo ẹ̀ ti dàrú mọ́ra wọn ọ̀nà bí alọ́kè sọ́nà lu wa alọ̀rọ̀ sọ́nà ilẹ̀ Tógò alọ̀sọ́nà ọ̀rà kíbìlà ti mọ́ dàrú náà tàríbù mi so àwọn abọ́sọ̀nà ilẹ̀ yíbò lápẹẹrẹ kìrìsìmọ́tẹ́lárí ààrí bí jẹ́ ń kọjú sí àdá nǹkan mọ̀ wẹ́rẹ́ àwọn tó ti kúlù máa lọ irú ilé ìkáìmù báyìí ní ọ̀dọ̀ wa six thirty ilé tí ìmọ̀ rí báyìí bẹ́ẹ̀ wọ́n lè dìwà pẹ̀lú wẹ́dà ẹ̀rẹ̀gbẹ́ ayé kọ́sàn bóde ọkọ̀sọ̀ kúlù kò pẹ́ labájá sí ṣọ́ọ̀bù ẹnìkan tí n tàmínira gbòdì sẹ́wọ̀n àti kọ́sàn bóde láti six twenty five ìròyìn kan fẹ̀ wá ni pé àsìkò òun ló tó yìí nífẹ̀ẹ́ kò kìí pẹ́ tí ó pèlè ń pè ẹ̀gbọ́n ó kírun àkàngbọ́ngbà tí a ń pè òun retí ìròyìn sáwà ah! àgbàpadà báyìí nígbàpadà wọ́n ń bí ẹn sọ àbá léèrè níjọ́ náà lọ́hùn wọ́n ń bí ẹn tó gbàdé ìsì wa kó fàábé gangan ọ̀pọ̀n gbàpadà ẹn tó gbàdé gbàpadà ah mo ṣe rọ yìí gbàpadà o wọ́n gbàpadà o tá a bá wo pé ìkẹlẹ lọ́run bá fi hàn nàbí sí wa tá a dìjú báyìí kú mi kọ́ ìdá yìí ní ààyè tó sì jẹ́ pé kọ́ ìdá yìí ò lè lágbára tó wà má ja'ala alaykum fi din min haraj gbogbo tí ó kàn láyé òkè kò fi inú ẹ̀sìn fún yín èwùlẹ̀ yín náà méjèèjì ṣe ẹ̀fọ́ àwọn ẹ̀dá kan bẹ̀ sọ́jọ́ wípé kì í ṣe ti kìí ṣe ti pé wọn ò rí òdodo pé ìdẹ̀wọ́ ń bẹnu ẹ̀sìn hàn gan wọn ò gbà ẹlòmíì má gbà pé ń tọ́ba léwu ilé ẹ̀kọ́ jẹ́jọ́ kan ọ̀dọ́n ṣé n túmọ̀ ẹ̀ sọ mufti ṣe n tí ọ̀rọ̀ run ilé ẹ̀kọ́ jẹ́ tọ̀rọ̀ gbà ló sì yẹ kọ́kàn ọba ìlú lórí tẹ̀wá ẹ̀jẹ̀ má gbà wọ ẹlòmíì èjì sáré yóò sì máa má ni ah, àyíjẹ náà gan-an kèjé máa ta kébékébé lọ gbàwẹ̀ sí ọgbọ́dọ̀ ọ̀rọ̀ ni ríro kalẹ̀ ń gẹ̀rọ lóhun nídìí lára rẹ̀ ìgbàngán ìnipọ̀ ọ̀kà ọ̀ tó rò bí olóbìn onílé wo bí ń sọ̀rọ̀ rárá dáwò nílé rẹ̀ nì sí tó gbogbo orú ti kalẹ̀ kí ló dé báyìí kí ló dé àwọn èèyàn bá débi aṣọ wíwọ̀ fún ọkàn lọ́lọ́ ní kọmọdọ́tì ilẹ̀ àwọn amójútó yìí ẹ máa ń wọ́ra rẹ̀ àwọn amójútó aṣọ tó da aṣọ ọkàn lòtì dúdú ẹ̀sìn bí wọ́n ju ọlọ́run tá à ń kọ́ ọ tí aṣọ rẹ dọ̀tí na ọkàn rẹ náà ti torí pé ìgbà tó rí ẹni aṣọ rẹ tó sì ṣe bó olùdọ̀tí ní ìdọ̀tí ní fi ń ròyìn rẹ̀ ọlọ́run sì ni fi ń tọ́jú ọ lọ aṣọ ìlú sípò máa ń ṣe. bẹ́ẹ̀ ni baraka lọ sí kùdú zinu takumi na kúlì masjidi ọlọ́dà ni wọ́n ń gbá sọ̀dà bọ́ mọ́sálásí fọ́kà sípa ṣẹṣẹ ní ìsàlùwàlà. ijó orí àna rẹ̀ kò jù wọ́n rí ònú yúnífọ́ọ̀mù ti fi iṣẹ́ rẹ̀ ọ̀họ́ ni wà ti gbọ́ báyìí àwọn ọba mi báyìí mi ò wà pa báyìí tí sì ń gbọ́ mọ́ṣáláṣí. bẹ́ẹ̀ mẹkáníìkì náà ìrùn tó mú lọ àlìkì àmọ́ so àlàkúlé kọ́ ìdẹ eléyìí bìdẹ̀lì hadith asma wàhánà sọ̀rọ̀ àsálàm àtọ̀rọ̀ wa aftara ashabuhu fi yawmi ghaymin wa ma nukira ilayna annahum qadu jama ta ló gbà wípé roju ni elelena pé òun ló tẹ̀sùn jù lọ́dọ̀ tó tó hun káwájọ náà kọ́ṣà rẹ̀ jẹmọ́ ẹ̀sọ̀ pé mẹ̀dán tàlí mi làwà kún kálukú ọ̀sọ̀ tìǹú ẹ̀sìn sí mi èmi ò tí ò bá ṣẹlẹ̀ sí mi jẹmọ́ a sọ pé <laughs> oòrùn wọ̀ ní seven oh three ní ti ká sọ pé seven oh five lápẹ̀ lòrùn wọ̀ iná lọ́wọ́ lánàá òjò wá sùn láti five thirty gbogbo ńgbà tí èti èdè sísá ni gbogbo rẹ̀ ti sùn tán ọwà ń jáàpù ṣé tí wẹ́dọ̀ ọba chẹ́njì ṣé tàbí ìdí ní máa chẹ́njì ẹwọ tó tàà ti kò mọ́ ìrún láti after five kèwọ́ fifteen after five sixteen after kèwọ́ a sì wà lẹ́nu mẹ́sàn-án jùlọ bí oṣù méjì in tí máa ń wọlé díẹ̀ wẹ́dọ̀ ọba chẹ́njì díẹ̀ díẹ̀ díẹ̀ ṣé ẹ mọ̀ pé ayé ìgbà àti alama pé àná o a ní ìkàtà àti wù ah seven o oh five ah, no bá a bá tiẹ̀ wà á mọ̀ kankan pẹ̀lú wẹ́dà bí one bá tiẹ̀ jà ń bẹ́ bí two jà ń bẹ́ ọ̀dọ̀dọ̀ náà no no no no no no no no no seven o oh five láti nù àwa ló yé báyìí nìsín bá a ṣe ń pọ́ yé wa yìí náà ẹ̀yin tí ẹ súnmọ́ ẹ̀kọ́ ẹ̀sìn tẹ̀ ń bá ìlóye o tí àwọn èèyàn bẹ́ẹ̀ rí òjò tó sú quarter after wọ́n máa bínú ni pé ah, sọ́run Ah, ọlọ́run sì wà kẹwa ọmọ ìyá kan bẹ̀ hmm? òun bá tún chéǹjì kọ́ ìdá wẹ́rẹ́ ni wò ìmú wọn sọ ní ọ̀nà pa aago ọwọ́ mi ọ̀rọ̀ tó ń sọ ti lọ bí seventeen years aago ọwọ́ mi yàtọ̀ pé àtúnwò wẹ́dà náà ìgbìyànjú kan náà ni àwọn ẹ̀sìn débẹ̀ òun náà ń sọ kí ó kọ́ rẹ̀ ah ó ní stars ó ní wàlá ẹ̀dẹ̀ disappointing ah, ah ṣé ẹ mẹ́rin wà lẹ́yìn náà nù ah ọ̀kàmílá ọ̀nkùnrin bó ṣe kó àpò bóòrè nù ní bá ní twenty five to seven ah ọlọ́run ṣe o ìjọ náà lọ́hùn àṣẹṣe dẹ́kìn kan ní àdàbọ̀jà bóyá dẹ́kìn ní àmà lẹ́nu ẹlẹ́ẹ̀kejì àwọn àlọ́bì pé káti ẹ̀ máa fi sinmi kó tó rí pé kí wà rẹ̀ bá a ṣe ń wo ọ̀nà ọjọ́ làbá tó rọrùn padà gbọ́dọ̀ lọ́wọ́ ṣe o àlásùn lè ka wẹ́dà wẹ́dà tí ẹ wù inshallah inshallah máa gbé ọkàn yẹn padà inshallah yà òun yọ gbẹ ọkàn padà bí òun gbẹ ọkàn padà àní wẹ́dà ó ṣe ń yìí ṣé yóò bu tẹ́tù yóò bu tẹ́tù kúrò lórí láàrin ìjọ kẹsíra wọn. bẹ́ẹ̀ sì ni jẹ̀mọ́ kásáré máa tako technology, ń fà wá sẹ́yìn náà ọpọlọ àwọn èèyàn kan ti ó ti ó ti bígbà tí nǹkan bígbà tí mo fẹ́ sọ náà iyo bígbà tí ah, èmi náà ló débi àwọn òun ní lọ mọ́kà mígbèrè oníláìláì because bóun bá lóun ní kí òun gánbẹ̀ òun lè forí kan orí táìsì torí pé ibi táwọn ànàbí forí kan kọ́hún tí wọ́n bá bí orí ìbùkílẹ̀ ń forí kan gbà ah, òun forí ó lè wọ́n lọ́n pọ́ sọ pé òun forí kalẹ̀ <laughs> sallallahu alaihi wasallam ẹ́ à ó lóun lè ṣe tó bá gẹ̀ẹ́sì nù ni ó sọpọ̀ ìṣọ́rẹ́ ẹ̀sì sí ní kọ́ ẹ̀gẹ́sì ẹ̀gúnra fún mi olóṣèlú mọ́tò plane lẹ́ẹ̀tọ̀ wá gbé mọ́kàntí sáàrẹ̀ bí ò sí ẹ̀bá fojú rí ọkùnrin kan ní o kí ni ọkùnrin rẹ mu. máa ń ṣáka fi tọ̀là ìyàwó ń bẹ lábẹ́ rẹ̀ nù máa ń kí ni o. ẹ̀sọ̀ pé fàwọ́ àbá kí. Hmm, alánìkáyè. Hmm. عليكم وما كان ثابتا في حال المنع به وما كان فهو ثابت فهو ثابت الآن ẹni yìí ń ṣe méjì pé sínú ọ̀yàwó náà nǹkan ṣé mo kọ́ mo ní àbí méjì ń bọ́ nílé méjì ń bọ́ nílé. nígbà tó rí mi ti àbúrú ń kọ ìyàwó pẹ̀lú pẹ̀lú ọmọ oṣù méjì lọ ọba bínú tó náà bínú tó gbọ́ ọmọ oṣù méjì rẹ̀ fún mi náà nìkan rò bá ń náà pé à ń lè sọ bá tí n bá ti ẹ̀rù bá ń ga tí mo mí nǹkan ṣe sáníyàn mi ń bẹ àá. Ah, ah. <laughs> kí ló fi jẹ́ pé ẹjọ́ ìbàjẹ́ mufti kò gbọ́dọ̀ tún jọlọ́pàá fọlọ́mù mufti ìjọlọ́pàá agbáyàká sọ́nsọ́ ọlọ́pàá nàìjíríà kí lọ́pàá ọmọ ṣàgbọ́rọ̀ sí sọ fẹ́ kéèyàn ọ̀dára tẹ̀lé ẹ jáde sí ajájọ wúra wà lójú ọlọ́pàá ọlọ́pàá ọkọ̀ máa sọ yín mọ́sọ̀á èmi rí ẹ̀yìn rí so ẹni tí ọba máa bọ́lọ̀ ń sáyìn láàrin àwọn ẹrú rẹ̀ ìkẹ́ gbọ́dọ̀ wà lẹ́mìí rẹ̀ ìgbọ́rọ̀ sí gíní ọ̀rọ̀ tó lápò gbẹ̀lẹ́gẹ̀gàn ọ̀pọ̀lọpọ̀ obìnrin ti yọ́ nílé mọ́kọ̀ ẹ̀ lọ nígbàtàrà jẹ náà balẹ̀ ah, ẹ̀ ọ̀sáṣẹ́ rí ẹgbọ́sí mo ti wá kọ̀ náà nù ah, torí ìsọtí àdúgbò ìdí ẹ̀mọ́ mo ti fẹ́ sọmọ ìsọtí àbú mẹ́ta lọ sọ̀rọ̀ kọjọ pé ní ìkọ ìyàwó mi o ní ìsìnkọ á so mufti wọn ìkàlẹ̀ lómi máa ṣe fún yàn. İmam Zeli, İmam Zeli. Àìbí ìbí gara àwọn ẹjí máa lọ sọ́ọ́lẹ̀ pé Ustaz wà lẹ́yìn kẹfí nǹkan kan wò, ṣùgbọ́n inú mi kàn dùn ní pé ó mú jẹ̀mílà tọ́lọ̀mbà ẹ̀yìn sọ pé tọ́lọ̀mbà pé ṣé bí àyèdè ọ̀sẹ̀lẹ̀ o ṣé orí rí ọ̀láì ah, mo ṣe mọ́ ohun ẹ̀mọ́ ńlẹ̀ tí n bá ti gbọ́ ọkàn mi máa ń balẹ̀ tọ́lọ̀mbà wá kádàrà pé náà dàkú. ìdájọ́ èyí tó jẹ́ ọmọ tóbi lẹ́mìí sí àmọ́ tí ń darú ẹ̀ ẹ̀sìn náà sí láwọn sí àwọn ẹlẹ́sìn nílá fi ń pariwo wípé ẹgbẹ́ kí èèyàn rí signpost gangan kì í ṣẹgbẹ́ ohun gan kọ́lẹ̀ gbẹ́ wọ́n kàn fi ń júwe bí ẹ ti lè pàdé wọn ni ẹgbẹ́ kọ́ ẹgbẹ́ kọ́ ẹgbẹ́ kọ́ ọ̀hún. ààrẹ máa ṣẹgbẹ́ báyìí tá àtìyàn ẹ̀rí signpost tẹ́lẹ̀ kò ní rí láàrín ní fọ́ọ̀mù láàrín nìkan gangan. ṣé wàá sọ àrẹ balẹ̀ balẹ̀ balẹ̀ ustaz sọ mọ́ṣálà yẹn rí ní alcohol àti ìsọ̀sọ̀ yẹn kì í sọ̀tẹ̀ tí torí mi gbọ́rí ẹnu ustaz. wọ́lùkún sáà ní wà aláìlá mi lè wá bìnìkẹ́ àríṣe náà ń ṣe sáníyà lé mi bọ̀tọ̀ náà bẹ̀rẹ̀ bí n gbàgbọ́ ẹ̀kọ́ jáde bẹ́ẹ̀ lọ wà láì ní wúbẹ̀ ẹ ẹ ọmọ kí wà ní ẹ àjọ ń kéwù papọ̀ ẹ̀yàn wọn lè kéwà sí àdìsí ni ìyìn lè gbogbo wa kákà wọ mọ́sáàsì kásìkò lẹ́yìn ìmáàmù nígbàdí tẹ́ ẹ̀ bá ti lè tẹ̀ nìkan nù wáwájú àdìkí lẹ́yìn cross àjọ kéwù pọ̀ èsì kéwù alẹ́ ń lò. ṣé náà kírísítẹ́nì nìyẹn sọ gbogbo àwọn nǹkan ah ọlọ́run ṣe o ọlọ́run ṣe o ọlọ́run ṣe o eh, àwọn èèyàn kan bẹ mọ́ fún alé sí o tí bá ti rí pé àbọ̀là kẹ́lẹ̀ èèyàn gbé káàkiri ó sì pọ̀ láwùjọ ní ọ̀pọ̀ o ọmọ ọlọ́run máa fèsì ẹni tí bá ń fèsì kò mọ̀ gbọ́n o ó ń gángan ọ̀gbọ́n ìmọ̀ sẹ́ni kan nǹkan kan sọ̀rọ̀ lánàá èmi mo wá dẹni lákẹ́ wà lóun tó ń fẹ́ pariwo ọ̀hún síta wọ́n sọ fún ọ̀hún ọ̀hún ní ẹgbẹ́ sọ̀sà mi ayé ń bọ̀ ní pẹ́ńsẹ́lánsì mi ì gbọ́ àti sufi mo kà smile ni èmi ní gbé sufi ana mutasawwif ana zahid ana wari'un kọ́lọ́njọ́ jáde kó di rí bẹ́ẹ̀ so azhad fi duniya musafaye níwọ̀n bá ń tágbára tèmi náà jẹ́gẹ́ ni o tọ́ka kéèyàn wá jókòó pé léyìn lè wọ́n máa fún lèsì ẹ sáré tí eléyìí bọ̀ ẹ máa bákùbákọ̀ hmm. fíìlì ni yóò bá kú bí kú bakubakọ tù tọmọ bakubakọ Thank you. <laughs>

ká ah, ẹni tí mo fi ju bàbá mi inú mi máa ń dọ̀ hmm. ẹ̀pẹ́ máa bákúbákọ̀ ìkà oòzù ìlà mínta àlúmìhì. máa bákúbákọ̀ ìkà oòzù ìlà mínta àlúmìhì. يشكو إلى الماء ما قاس من النار يشكو إلى الماء ما قاس من النار يشكو إلى الماء ما قاس من النار ibi àbọ̀rẹ́ o láòkúlù kẹ́líbí láòkúlù kẹ́líbí àwà àlèkọ́mùtù hajara láòkúlù kẹ́líbí لا أسبع الصخر مثقالا بديناري لا أسبع الصخر مثقالا بديناري لا أسبع الصخر مثقالا بديناري ما بقبقوش إلا من تعلمه يشكو إلى الباب ما وسع من النار kéèyàn mọ́ fún òpònú ẹ̀dá lésì ìsinmi lè máa ń wá fúnra rẹ̀ o alikauzu ìfẹ́ tí wọ́n fi bomi kẹtù máa bákúbákọ̀ kọ̀ fọ́hùn ọ̀ràn ohun ọ̀ràn kò sàdédé jáde lẹ́nu kọ́ọ̀pù ohun mo kú o ohun ẹgbàmí o kò sì èsì jáde kí lámíntà alúmi nígbà ara nínìí yẹ́ṣíkú ìlálímáyì ohun àtómi wọ́n jọ wàpọ̀ káàgbọ́gbe wọ́n bu omi sínú kọ́ọ̀pù omi wà mẹ́bẹ̀ wọ́n jọ wà mẹ́bẹ̀ wọ́n bomi sínú kẹ́tù omi wà mẹ́bẹ̀ kò sí wàhálà àti kẹ́tù àtómi wọ́n jọ ń sọ̀rẹ̀ ńgbọ̀ ya ní ẹnìkan lọ bá gbé kẹ́tù lè mọ́. ọmọ kẹtù nílà kẹ́yì olómi ọ̀rẹ́jọ ní àtijọ́ jáwó iná tí a gbé mi léyìí ìlò chéǹjì ìwọ náà sí mi tí wà láì fi dé iná ìní ojé àjọ gbárùkù mọ́ o ò lẹ́ni bí o ó ní òjé kí wíwà rẹ̀ nù mi kọ́ rọrùn mọ́ o ṣùgbọ́n ń wà mọ́mọ́ra torí láókù lùkẹ́líbín àwàá alikọ́mtò ó ká pé gbogbo bàtí ń bá ti rí gbogbo ajá tí bá ti ń gbó láyé alùkọ́mtù ajarọ̀ ní ma fún lókù jajẹ inú bájẹ́ ìdájúgbọ́ bú bú òkúta ìmọ̀ sọ̀kútálẹ̀ ìlẹ̀mọ̀ ilé tó gbọ́n bí bú bú nínú sọ̀kútálẹ̀ ìlẹ̀mọ̀ ọ̀ làásíbà sọ́ọ̀rù ní sí ọ̀ọ̀lá Láàrín gbogbo ẹ tí ń kọjá lo èrò àlọ́ àbọ̀ wọ́n á rókùtà ń títí mà òkúta wà wọ́n pin yọ wà á di wípé òkúta di tí wọ́n máa tà ní déédéé owó góòlì lórí ìkíni lórí hàn tí ò nítumọ̀ wọ́n wà já yóò nira fún mi yóò tó wá nira fún àtàjọ ń gbáyé àti tí ń sọ̀rọ̀ àti mo tó ń fún àtàjọ ń gbáyé nísìnyí nítorí pé ń tọ́tọ́ bá di wípé wọ́n bá ń ra òkúta lóògbójì gbogbo ẹ̀sìn gbúmi lónìí pé ń wo fèsì ẹ mọ̀ pé mò ń tún mò ń wá láti àfẹ́yìn náà ah, ọ̀rọ̀ yóò clear náà dátà ní kíni dátà ní ìjọba ìgbẹ́ sí ìjọ lọ dátà àwọn lórí ìkíni sọ́wọ́ abàmú wọ́n pé gbígbó ajá ló jẹ́ àmọ̀rùkúta ní owó góòdì

barakallahu fikum nípa ìlúkàlùkọ́ rìsíbì sáyé gbòdì alìkọ̀ nù o síbẹ̀ ti kọ́ tó ti kọ́ sẹ́ni tó wọ́n ti kọ́. ṣé àti nípa ìsàlẹ̀ rẹ̀ ọ̀yá. Thank you. ṣé gbogbo bí kẹ́tù ṣe wá ń dún tara ní tí ò lè mú mọ́ra tí wá ń lọ rèé fẹjọ́ sun omi nítorí ọ̀rọ̀ ọ̀nà sọ́rọ̀ rẹ̀ kéjì lónìí ẹ̀ dẹ́rìn àwọn èèyàn ti pò pọ̀dá ilẹ̀ rẹ̀ o ń tí náà tó ti ń kọlù pé ẹyọ wọ́n tún gbé wẹ́dà ìfẹ́sẹ̀ bàbà kan àwọn ọmọ tí ó lọ skú ẹgbómi fún ẹgbómi kàrẹ́kíwé ìwẹ̀ ní o náà Àwọn ẹlẹ́gbẹ́ mi. Ọyọ́ ọyọ́ ìjà fún náà rẹ̀ sáàbì kó kọ́ mọ́ bá a. Ṣàkọ́lọ́lọ́ mi dáǹkọ̀. Ṣé ìmọ̀mù tí a? Kọ́mọ̀ tí wọ́n yẹn, ilé ò di ẹ̀rọ àpẹẹrẹ lọlé kò dé stúdíò ما بقبق الكوز إلا من تألمه يشكو إلى الماء ما قاسى من النار لو كل كلب عوى حلقمته حجرا لأسمى الصحو مثقال بدينار شاهد أتولي أتولي وليني لأسمى الصحو مثقال بدينار èyí ń náwó ẹni ṣùgbọ́n ẹ méjì ògbé akó mi dáwà lọ kọ́dà rírù wáyà mi tọ̀ wá bẹ́ so lórí ọ̀rọ̀ ló dé jàmá ọ̀pọ̀lọpọ̀ obìnrin wọ́n bá ọkọ rẹ̀ kọ́ ni níbi ẹni tí wọ́n lọ kọ́rọ̀bà ká máa mọ̀rọ̀ gbé kalẹ̀ ká máa dájọ́ kọjá pé àwa gan ògbédè. obìnrin fẹ́ rojọ́ tọkọ rẹ̀ ń ṣe fún un nínú ẹjọ́ tí ń rún yọ̀ọ́ dà rẹ̀ lẹ́ẹ̀mẹwàá ni wọ́n pé hmm, ṣe ẹgbẹ́ ṣe ń bá lè mi wọ́n ṣe ẹgbẹ́ ṣe ń wọ ọkọ̀ wáyé tù ú tí wínú ah tí ẹ̀ tí ẹ̀ mọ́ pọ̀ ń fẹ́ yọ tí ẹ bá rí bólówó orí mi ṣe máa ṣe sí mi ti rí ṣérù obìnrin báwọn ìlọ́wọ́ àdájọ́ pọ̀ fẹ́ kọ̀ọ̀kan ni. gbogbo lórí ọ̀rọ̀ ọmọkọ ẹ̀ lọ nínú gbólóhùn tí ń jáde yẹn bínú ṣe ń bi tó tí gbólóhùn lówó orí ìhùn adé orí ọ̀kìn tí ògbó yóò jáde bí ọ̀rọ̀ àọyẹ kí orí èyàn pé kí ọmọ yìí pé nǹkankan ní bu obìnrin ojú kan sábà mi lọ obìnrin ọwọ àdàkọ ọkọ rẹ̀ lẹ́ẹ̀mẹwàá nínú ọ̀rọ̀ fọsọ. ọ̀rọ̀ kan ìpè kan ni tẹ́bá lórí burúkú rẹ̀ instagram tó ń ti bẹ́ẹ̀ náà kọ̀kọ̀kọ̀ fúnra ọba dẹ́dà ọ̀dà ahọ́n obìnrin kó gùn ju ọpọlọ wọn lọ lẹ́yìn máa mi ìtẹ́sìn sọnù wákọ̀dọ̀ ọ̀rọ̀ búkàlà tí a bòdú wọ́n ní ìmọ̀ ìbìkọ́nà gbogbo ọmọ rẹ̀ tí ọba fẹ́ gbà là kí ibú lálìkì àmà yóò máa yọ ya rẹ̀ níjọ́ tó bá ti ń sọ̀rọ̀ àlébù àwọn obìnrin ọwọ́ yọ yọ màmá rẹ̀ kú mẹ́ nítorí pé ó ti kó síbi wà látàkú láwùmá wà látẹ́mi àrò òmùmá láwùmá kó láǹkẹ̀rì mà ẹni tí ò ní wáyé nínú àwọn obìnrin máa mẹ́ni ẹ̀sùn tí náà ṣe rí pé kéèyàn bá mature ojú kéèyàn ló lọ́lọ́ èyàn máa ló lọ́tí pé owó ẹ̀ náà rí ìnàpá nígbà ìmọ̀rọ̀ sọ ó ní sí ẹni tí mò ń sọ yìí kó tó rí pé mo jà fún dádì mi gan kí n tó gbáradá ìlọ́wọ́ mọ́mọ́ mi ẹ̀gà tá a sùn ọpọ́n yẹ̀ torí pé mo ti rí ọ̀kánjú obìnrin láyé number one màmá àwọn òótọ́ ní sì ń sọ ṣùgbọ́n tí wọ́n bá sọ wípé àrò ọmọ tó ti wọ́n o ṣé tọ̀lé tọ̀lé lọ ẹ̀kọ́ mọ̀ wá pé ah ẹ wá wò ní ìsìn àti ní rárò má a Thank <laughs> you. sọ àti kò mí. mo sì fẹ́ chájì fóònù ah, ah, yìí o. ọ̀rọ̀gbọ́n ilé o o sọ́rin ayáṣẹ́ pọ̀pọ̀ rà ń tẹ̀kẹ́ mẹ́gbó máa wùjáde wá o

من تعلم تعلم يشكو إلى الماء ما قاس من الحجر من النار لو كل كلب حواء القمت ذو حجر لحسبها الصخر القم القمت كيف ما القمة كيف ما فون ينين كجبي كاكو بوبو اجا تو باتي gbọ́ ni mo nti òkúta bọ̀ lẹ́nu لقمة بنجي لقمة لا أشبه صخر صخر مثقالا بدينار بارك الله فيكم uh, eléyìí ó ti kọ̀yàwó ọ̀rẹ́ bí wọ́n ṣe bùsùpà kó sùn gbàgbàrà bó mọ̀ pàrà kí ni áṣìlú orí kíkọ̀ náà ló sì wà ó lórí kíkọ̀ wà ó ẹni ń rò ṣùgbà mọ̀sọ́fájì pọ̀fí náà ga wọ́n ń kọ́ abúmọ́sára gbọ́sà wọ́n ń sọ ṣe jẹ́ gbọ́ kẹrẹ ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ọ̀sán ni owó tí ń ọ̀yá minha minha man tàtọ́ harọ̀ bí sọ̀lá tìlà وشك في الحدث عند إرادة صلاة المغرب من تطهر لصلاة العصر اني يسأل ولا أوكي عصري يقول لا ولا أحنا ما فاك غريب إن دارت صلاة المغرب وشك في الحدث مرتبان انتو انسو فهو لا طهارتي أسمي الولم لأن الأصل بقاء ما كان لما كان فالطهارة ثابتة في الحال الماضي fàyíyà sábẹ̀tẹ̀ lọ́án bákan náà ìdá tó ìmọ̀ rọ́jùlù ń bi tó ma tí wọ́n bá fura sí yàn wípé suspect ni asílù ni pé kò ṣe nǹkan asílù kí ni o wípé ẹni ní ọjọ́ mi lówó ìpìlẹ̀ gan ni pé kọ̀jẹ́ lówó nítorí wípé òun kàlùkù ayé lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n ń gbé lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n ń sẹ̀mẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ nǹkan tí ó sọwọ́ papọ̀ tí ìfisọ wípé ayé mi wọnú ayé rẹ̀ àyọ́ lẹ́rìí nù lẹ́nìkan bá dé bá ọlọ́pàá ìṣòpè lápẹ̀rẹ̀ ní ìsìn àmì èèyàn méjì lọ́rẹ̀ papọ̀ wọ́n kẹjọ wọkọ̀ náà ni lọ́ba lọ́ọ̀kì lọ́ba ní owó skul fíìsì àkáǹtì ẹ̀ ló ń san sí. àwọn ènìyàn tí wọ́n máa ṣe kí ní ìyàwó máa dájú o tí wọ́n máa gbára dálẹ̀ tí ó sì máa gbéra sí pé nígbàtí a wà léwe kàwé báwọn àwa máa gba tébù tẹ́ńṣọ̀ lọ́wọ́ pé ìwé léwe àwọn gba tébù tẹ́ńṣọ̀ lọ́wọ́ bàbá èwe lọ́wọ́ ìbá dénjọ́ náà ti gba débùjọ nísìnyí bó ìjìnà lọ́ba bá bà pé òun fẹ́ gbà chéńjì àbẹ̀wé ní èèfò lówó àwọn ah, ní ìgbéró gíní ìgbéró gbà chéńjì ni o lèrò ti pé lóhùn àti bàbá lórí gbọ̀ pẹ́ lọ́mọ ìbá bẹ̀rẹ̀ ìpè kù sí kankan kọ́ dáa gbogbo ọ̀nà tàbí a máa gbà jèrè ọmọ tí àwọn ọmọ jèrè òun ah, báwọn àgbàlagbà ṣe agbọ́bà mú kàgbà nígbà fèsì àbíwì bọ́ra àbíwì àbíwì ẹ̀fọ́ ọmọ ìní chẹ́ńjì rẹ̀ tó kí ló tó kúmọ̀ lẹ́yìn ohun tó mọ yìí ń sọ kọ̀pọ̀ ẹnìkan bá ń bọ̀ ọjọ́ rẹ̀ bàbéèwì bàbéèwì bá ní lágbọ́jọ́ ní ẹ̀ ọ̀ wá gbọ́n tí ń ṣẹlẹ̀ ẹni wá ní ah, àbíwí ẹ̀yìn wá lè báyìí mọ́yàn náà ah, ó ní wò dáadáa sọ ọmọ lágbájá mọ́ ni ó ní òní ọmọ kíkọ́ ní ó ní ni ó ní sọ́mọ̀ ìyá rẹ̀ àbí ń bí ẹni báwọn àwọn sọ ìyá rẹ̀ bí tán ìyá ta ló wá mọ̀ bí oníyàmọ́ ẹ sì mọ gbọ́rùn lẹ́nu èèyàn èèyàn wà nílànà rẹ̀ pé kágbọ́rọ̀ ló bá pa tí ogun ọmọ ń kọ́lé fún àwọn ẹlẹ́yẹ ọlọ́mọdé òòrí gbé kọ́ fún bẹ́ẹ̀ yọ bí gbogbo ọmọ máa ń rọkọ̀ fún mi ọlọ́mọdé ọ̀rọ̀kọ̀ fún yà ó wọ́n mọ̀ jẹun ọ̀rọ̀ tẹ́mi wá ń sọ ní ìsìn ó ti lé forty years. ẹ̀wùn bàbá ẹ̀wùn ẹ̀wùn ọlọ́sí ajẹjẹ o. so ní ìsìn ìṣe ìdíyàwó hákù rẹ̀ lórí bàbá yẹn pé òun ti bàbá lówó òun tó gbà kéńjì. <laughs> Ah, àbá lúlú ọ̀wà tó wíwọ́ àwọn èèyàn mẹ̀dẹ́bí pé kò tún jẹ sọ́nà àbẹ̀ mọ́ lóòótọ́ lọ wójú mi ẹ̀nu ayé ti rí báyìí ti pẹ́ lóòótọ́ sẹ́mi pé ìjẹ́ àgbà ọ̀wọ́ ń bẹ́ ń bẹ̀ ni gbólóhùn kan bàbá wọn máa sọ fún wa pé ìgbà ayé wa ìlàyé bàjẹ́ báyìí á gbólóhùn yẹn kò dáa ebe ìlẹ̀ sọ fún wa pé asákòkò wọ́n jẹ́ ọgbẹ̀ni sówó ìsìn wa ni ti wà sí pẹ̀tẹ̀pẹ̀ sí sí ẹ́ ونقف هنا لنستمع إلى ما قد ثبت حفظه في أذهاننا لهاتي لهذين البيتين فلنبدأ بالشيخ سليمان هذا وصلى اللهم وسلم على محمد وعلى اله وصحبه وسلم